فربنا سبحانه وتعالى قد توعد كل من أشرك به ومات على ذلك بأنه سيدخله النار خالدا مخلدا فيها أبدا وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أمة إيمان وقد رأينا كيف أنزل الله سبحانه وتعالى الأمانة في جبر قلوب الرجال في الزمن الأول وكيف ترفع شيئا فشيئا في هذه الآونة الأخيرة وكيف حذرنا رسول الله صلى الله عليه وسلم عن الخيانة وكيف رغبنا كثيرا أن نكون من القليلين ومن الذين أثنى عليهم رسول الله صلى الله عليه وسلم أنه في آخر الزمان هم قرباء الناس إذا بدأ الإسلام قريبا ثم رجع كما بدأ ثم عاد قريبا كما بدأ دعا رسول الله صلى الله عليه وسلم لأناس وهم أهل الأمانة وهم الذين حملوا راية الدين على نحو يرضي الله وجمعوا بين أمرين بين العقيدة السليمة wa bayna salamati al-manhaj ọkọ ni fọlọ ọba ọba tó sọgbọn mùsùlùmí atọrọ ìkẹrọ ọba àti ìgẹrẹ atọrọ àlékún rẹ fún Ànábì sallallahu alaihi wasallam ẹtọrọ bàrà láti bàgbà jẹ kẹfù fún wa ọlọba ní sàlẹkùn kí alẹ mi bá ní sàlẹkùn ọlá rẹ ẹyin ọsọ àbàtò tọ mo ń fi àsìkò rẹ mi ti bẹ̀rù Ọlọ́run yẹ kó mo sí rẹ lẹti bẹ̀rù Ọlọ́run ọba yìí pé ẹjẹ àjọ bẹ̀rù Ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba kọ́lọ́dọ̀ jáde kọ́mọ́jà wà lọ tọ́rọ ẹnu rẹ̀ yóò yàtọ̀ sí tí ó máa ṣe ntí ó máa ṣe náà yóò yàtọ̀ sí tí ó máa sọ ọlọ́mọṣà sọ wọn bẹ́ẹ̀ máa mi ṣe dáadáa lọ́wọ́ bákan náà ọlọ́mọ àtọ́lá rẹ̀ ká jẹ́ káwọn wípé gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ tí ó bá ṣẹ̀ bọ́nú rẹ̀ tó bá ń wo tí ó sì tù bá tó bá ń wo òun lè forí jíìyàn gan pẹ̀lú sábàbù ìmáàmù tọ́ba sì wọ̀ ọ̀nà fìyà dún tán ṣùgbọ́n gbọ́n bá ṣe kọ̀kọ̀ lọ́wọ́ ọba ní àwọn gbogbo tẹ́ bá pín sí tọ́ba ekú lórí rẹ̀ wọ́n lè gbá wọn náró eléyìí khalidun fi nar mukhalladun fiha abada ọlọ́ni wo ẹni bẹ́ẹ̀ yọ ọkọ̀ náà wọ̀ lọ́n yọ máa gbé bẹ̀rẹ̀ gbére ká jáde mẹ́ba ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn mẹ́sẹ̀ kọ̀ọ̀kan wa ní ọmọ náà wọ́n sì di àwọn àníjọ́ wọ̀ lọ́kùtù wà lìjẹ̀ náà bákan náà ní ìjẹjọ mazilna fi ashrati sa'a wa mazilna fi rafil amana bayna al-anam à ń sọ̀rọ̀ nípa pé bóde ọlọ́ọ̀ba ó ṣe sọ àmánà kí ni túmọ̀ àmánà asàlẹ̀ ní ìjẹjọ bó ṣe sọ kalẹ̀ sí gbáyà àwọn mùsùlùmí àná bí ṣe wá wọn lẹ̀ díẹ̀díẹ̀ bí wọ́n ṣe ń kó lọ àdébísọ̀ sallallahu alaihi wasallam طبعا السلالي من حديث حذيفة ابن اليماني رضي الله تعالى عنه وأرضاه أو رضي الله تعالى عنهما وأرضاهما فرمسا بانكيا واتبابارنا أنا سأسلم سيكون أبي أمانة سوكالي إنتين دي أمانة أتي بولا لما باسي أرضى أمانة على السماوات والأرض والجبال فأبين ما مش هذا الإباء إباء هو tí ò fi jẹ́ kí wọ́n di ẹni tí ọlọ́run ọba kọ̀ bí a kò ṣe kọ Iblis asàlàyé rẹ̀ níjẹjọ bákan náà àkóónú àwọn kẹtàmùsà àsálá tọ́pà kíyèsí wá sí àti bí a ṣe máa ṣe àwàtí àmánà ẹ̀ lórílẹ̀ kútùbà tèmi yóò máa jẹ́ ìtẹ̀lé ti ìjẹjọ yóò sì tún jẹ́ káṣíṣù wá àni amúrin تطرقنا إليه في الجمعة الماضية نقع حديث دوار حديث مخرج صحيح مسلم رحمه الله تعالى تربي صلى الله عليه وسلم صحيح إن عظم الأمانة عند الله يوم القيامة الرجل يفضي لرأته ولا تفضي إليه ثم ينشر سرها أبا نبعك كمري حديث يسأل ينادي إن شاء الله الرحمن لكن أمانة قروي kìí ṣe ọ̀rọ̀ orí ara iná fà tó jẹ́ pé ìtìláfù lọ́dọ̀ àwọn àfa nípa mọ́nàkà máa ń lóun fẹ́ gé fún sánmà àti ilé àtòkè tá a sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn àfa sọ lórí ẹni jẹjọ ṣùgbọ́n àmọ́nà kò sí ẹ̀ka tó yọ ọ́lẹ̀ nínú gbogbo tọ́lọ̀ ní àmọ́ ṣe lákòópa lápapọ̀ àdébí wọ sallallahu alaihi wasallam ojú oyè wáyé pé ń nǹkan tó gbẹlẹgẹ ni kódà kí àmọ́ náà wà lọ́dún èèyàn kó o sì máa fún àwọn èèyàn lánàá náà ṣùgbọ́n pàtó fẹ́ máa dá àmọ́ náà padà ọ̀ dá padà pẹ̀lú kó o sì rẹ́rìn kà ó ń tàn kìí ṣe ti ń bí àmọ́ náà wọ́n fẹ́ fi ọjọ́ yìí kan ṣáájú ọmọ tó fi ọjọ́ yìí ọ̀ fi o wa change wa saadu ko do ko ma fay ta ma ko gasi lodo o ti won ba ba de ba ko se mi lodo inshallah ko sa ba kini ya ba tin ni die se ko lo wodi ni ko le ma na o mo te esa ma de ma to te gba 2 million te gba 3 million ko ba tin ko su ya ma sọ fún mi wọ́n na gba so wa ti le gba te ba ni ko se ma se bákan náà en ti ba fi amana ti si lodo tawa jala ko bi sen siya dawure ko siya dawure dada annabi sallallahu alaihi wasallam wa pa kisiwa wa qad jaa min hadith alladhi akhrajahu al-bukhari wa sahih wa muslim fi sahih min hadith abi musa al-ash'ari radiyallahu ta'ala anhu wa qala qala rasulullah sallallahu alaihi wasallam al-khazin al-amin الخازن الأمين الذي يؤدي ما أمر به طيبة نفسه ahadul mutasaddiqin àwọn afáàmì gbà wá pé ahadul mutasaddiqin náà kàtó ahadul mutasaddiqin sitani mele daalu anabi sallallahu alaihi wasallam ni alkhazin alamin ẹni tí a bá fi nǹkan sí lọ́dọ̀ pé máa tọ́jú àwọn nǹkan báyìí wọn ni wọn máa bá ní mójú nǹkan báyìí máa bá ní mójú tó alamin tó wá jẹ́ ní ìfọkànbalẹ̀ sí lọ́dọ̀ mọ́tàmí náà ní náà ní ìfọkànbalẹ̀ sí lọ́dọ̀ onú ní a fi nǹkan ẹ̀tí sí lọ́dọ̀ yala o masalasi nana ma kɔlɔ yala o ka sika ji nana ma dasi yala a tuja ka nana ma famu ya anu san wa sɔn ipe alaki yɔ adi ma o yɔrɔ bi ṣùgbọ́n nǹkan tí wọ́n gbélé lọ́tí ń pè lánàá náà yẹn tẹ́ni ń bá fẹ́ máa ṣe ada tó fẹ́ máa dá nǹkan padà ìmọ̀ dá padà pada. ìbátà nọ́fṣuha nọ́fṣuhu yóò dá padà ní dá padà pé ah ènìmọ́ nù ìkíní yìí o wọ́n fi sọ́dọ̀ wọ́n sì yẹn fáwọn èèyàn wọn náà máa ṣe tọrọ fáwọn yàrá ń sọ̀rọ̀ ọsẹ nínú àwẹ̀ bí a lè dá a fún yẹn wọn máa yàrá jẹ mí. alikọ́sínú alami ẹjọ́ bá fi gẹ́tì sí lọ́dọ̀ tọ́jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ sí lọ́dọ̀ alẹ́ ni yóò á dì í máa kúkúrọ̀ bíi tọ́lẹ̀ bàtà nafsuhu tọ́lápẹ̀ nǹkan tí a fi sọ́dọ̀ yìí bàtà bá fẹ́ máa dá nǹkan yẹn padà mọ́sálásí náà kó sí ọlọ́ mo fi láì dáná ọgbọ̀n bí ẹ̀mí gíga ní ọ̀sẹ̀ travel ń gbòdó padà tí ó gba ọkọ̀ ọ̀ ń lọ fẹjọ́ rẹ̀ sún káàkiri pé àá ọkọ̀ ló sì wá ń lá o nígbà tí ẹ̀ bá gan ọkọ̀ tiẹ̀ sí dé ná kó tiẹ̀ wọ pé bó ṣe kọ́kọ́ sí náà ló ṣe bá kó tó kọ́kọ́ fún mi ní ọ̀sẹ̀ mẹ́ta sí tẹ́ ẹ̀gbọ́n sàdéwé lẹ́yìn gbogbo ẹjọ́ máa fi nǹkan ti sì lọ́dọ̀ tó bá fẹ́ nǹkan padà ṣùgbọ́n àbí wàá fi kọ́ ìdùsí tí ò tẹ̀gbẹ́ gbàǹdẹ́gbà bẹ́ẹ̀ bóde látọ̀dọ̀ rẹ̀ yóò bóde pẹ̀lú nira pẹ̀lú pẹ́ ah, ooo kò ní fi lẹ̀ àdúgbò ilé nìyẹn sí àmì ṣùgbọ́n àmì ìnù dáadáa tẹ̀ sí lọ́dọ̀ yóò dá padà tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ahadul mutasaddiqin tí wọ́n bá fẹ́ mọ ìgbìlàdà tiẹ̀ náà wà níwájú ọlọ́run bá àwọn tí wọ́n fi nǹkan tì sí lọ́dọ̀ déédéé ẹ̀sẹ̀ táwọn ọgbà nínú ọmọ àgbà ẹlòmíì ń bẹ àjọjọ rẹ síra wa àjọ one school ẹjọ́ wà sẹ́ndì owó sí kò sọ̀rọ̀ ìjọba sẹ́ndì owó sí wà ní wọ́n sẹ́ndì káàdì sọ̀rọ̀ ní òkèlè kẹlẹ́ gbá ni wọ́n sẹ́ndì ẹ̀sẹ̀ ọjọ́ one thousand o tí a ma pè tí wọ́n bá la lọ́wọ́ rẹ̀ o gbé lẹ́sọ̀ pátọ́ fẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ sọ́nà owó ló ní ìdí kìí ṣe kẹ́lẹ́sì ló ní ìdí ìwọ́ á lọ́wọ́ rẹ̀ four àti sẹ àwọn ọ̀nà mi tí a lè gbàdàgbà tàbí kéèyàn fẹ́ dàgbà tí mẹ́rin yẹn padà kọ́ mọ̀ dá padà bó ṣe dá kọ́ dá padà pẹ̀lú yìnyín kọ́ dá padà pẹ̀lú àìní tuntun ojú wọ́n sàn pa kéèsì ọ pé irú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe nǹkan bíi na kìyànà lórí kí a gbé àmàlà tó ga lé lọ́wọ́ lẹ́yìn sàbíwálé ìhàlẹ̀ tẹ́sẹ̀ bí lásìkò سابقا بمكة لمكة tipẹ́tipẹ́ gbogbo ayé anabi Hud àwọn tí wọ́n jẹ́ sùkánù Mẹ́kà nígbà yẹn àwọn Àmàlíkù ni ìran kan ní pè ní Àmàlíkù wọ́n fi wọ́n ti sọ́dọ̀ bàbá àpilẹ̀ wọn tí wọ́n pè ní Imlik ibnu Lawad ibnu Sabnu Nuh wọ́n ti gba gbogbo wákàtí yẹn nígbà wọn wọn náà ti máa jẹ olórí. wọn náà sì àrífúnà lìbẹ́yìntì ńlá ṣùgbọ́n àwọn sì mọ pàtàkì kàbá wọn pàtàkì ẹ̀ dáadáa but aláàtọ̀ yìí pé wọn pàtàkì ẹ̀ dáadáa yìí ẹni wàhálà tó bá ti bá wọn yẹ̀ṣítẹ́mìrì ní àdàlbẹ́yìntì muslimun wa mushrikun mushi muslimin wani o kibirin wani o ko alabula ni ma da gbe kon bana kibirin wa toro ga sunna wa toro ga o ga kusa wa ma ban ka se ni ka ba kusa ka kibirin lon ni tai ngo to ba sa wa ya kale nso to hut wí pé wa ila adin akhum huda ya bi hudu ngata bi hudu si àwọn jore ìyọ àwọn ad aráàlú ìwọ dùn sí wa oríṣi àwọn nǹkan náà ń sọ sára bí wọn padà ń bọ̀ ya wọn ní ìnàkóòlì la àtàrọ̀ kàbáńtò àlẹ́ àti náà bí so gbogbo rẹ̀ àtàtà ń sọ yìí ń tọ́wọ́ àtọ̀pọ̀lọ̀ wa táwọn àgbàgbọ́ ni wípé àwọn òòsà tó ń bu ìní ẹ̀fọ́ ọ̀tọ̀ ọlọ́pọ̀lọ́ bá yà wọ̀ lójú ọ̀n pété ní bàbá kúkú ìyá fún bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yẹ́ ní bàbá tó náà ń bọ̀ wá àbí wọn tẹ̀yà bàtìkà tọ́lọ́ ìyá ọ̀jẹ̀ yìí ọ̀dà wa dá láyé wọn ọ̀dà tọ́dà yìí wá bọ̀ tara ní wọn pẹ̀ wá ní kòkó àwọn bí àwọn èèyàn dìde nínú àwọn ẹ̀dùn àwọn náà táwọn afọkànbalẹ̀ sí lọ́dọ̀ wọn wà bá wọn lọ sí maka láti lọ rè bá wọn bẹ lọ kí o lè rọ̀gbìn fáwọn nígbà tí wọn máa sàwọn èèyàn wọn sàbíyàn bíi méje nínú ìdílé kọ̀ọ̀kan tàbí ìrẹ kọ̀ọ̀kan nù wọn ìrẹ kọ̀ọ̀kan náà tí wọ́n á mú bí èèyàn bíi mẹ́sàn lọ mẹ́sàn lọ mẹ́sàn lọ tí gbogbo àwọn wá fún un fi wá jẹ́ sẹ́wọ́ntì wọ́n wá fẹ́ nìkan sọ lórí wọn wọ́n pè ní kọ́yẹ́lú ibùdó anz ìwọ ni wọ́n máa jẹ́ olórí wákùtù yìí o ṣùgbọ́n bí ẹsẹ̀ pọ̀tó ẹnìkan bẹ́ẹ̀ nù wọn tó yẹ pé mùsùlùmí lò wọ́n pè ní marfad ibùdó sa'ad ibùdó nufai òun tiẹ̀ mùsùlùmí ni láàkì kátàmù ìsìlámù òjò ọkùn mùsùlùmí lòun wọn bẹ́ẹ̀ náà wọ́n wá fún un julahamu ibnu faibari ń bẹ́ẹ̀ nù wọn ibnu huzan ibnu huzain ń bẹ́ẹ̀ nù wọn gbogbo sábà wọn kọ́kọ́rọ́ àwọn jọ wọn wá ń bọ̀ wọn ń bọ̀ ntí èsì ìrànwọ́ ni wípé ẹ wá kaba tẹ́bá ti bẹ lọ́run tán àgbà wípé àdúrà tẹ́ ẹ ṣe o ẹ ní tí ìdílé padà tí ó ti gbà ṣùgbọ́n àfọkànsí lọ́rọ̀ ìpè ẹ̀yin ẹ̀ tún dánú wa ẹgbàá máa náà tọ́yì ní maka lásìkò yẹn ẹ̀ńtọ́ jẹ́ olórí ńgbà náà wọ́n pè ní Muawiya ibn Bakir lára àwọn àmàlí ìkù náà ṣùgbọ́n gangan kọ́ ẹ̀kọ́jọ́ lórí bàbá àti ẹ̀kọ́jọ́ lórí ti dàgbà ọ̀sán ni kò wọ́n máa jọ lórí alakule hadisa gbolo ṣùgbọ́n tí ń jẹ́ màáwíyá ibùnú bakiri ìyá rẹ̀ wọ́n ń pè ní kálíhádà ibùnú tó lọ́sọ̀ ìdarí ìran àwọn áàdù yẹn ó ní bàbá tó bí ìyẹn tó dúró ní mẹ́kà lásìkò ó rí i pé àwọn yẹn ti rán bọ̀ yìí bó wọn sì jásọ́ lórí mẹ́kà na'am ala kulli hal ati sa yan bo turu be ki ga ko sa len wa tabi lumi ni wọ́n ya wọ́n ya kawo wọ́n lo ko tu sin kawo kí wọ́n wá débẹ̀ hmm, kó di wọn padà di à ń fi báàgì ìwé wálé padà à ń agbábọ̀dé asinkanta kìí sì kàtà ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìgbàyé pírẹ́sẹ̀ntì kan ìgbàyé bá kan ìgbàyé àwọn kan náà kan wọ́n lè sara wọn jọ́gbà lọ́wọ́ ní lọ́ba lọ́ba wọ́n fẹ́rẹ̀ pọ̀ jùsí nǹkan kan ọ̀tọ̀ ní bára àwọn yóò ṣe nígbà tí ìbá ń lọ nígbà wọn pàdé padà ọ̀tọ̀ níbi kíni o ọ̀tọ̀ ní tí wọ́n máa padà sọ táyì kábíyàn lè gbà wọn lálejò ẹni tó tiẹ̀ jẹ́ olórí mọ́ kábíyèsí ni pẹ̀lú báwọn yẹn sẹ́ra wáyé lágbájá báyìí báyìí báyìí tọ́jà máa àwọn yà ló bá kiri olú ni bàbá lálejò nasa ló ń da wọn wá sọ̀kalẹ̀ sọ̀tọ̀ ọ̀tí pé ìwọ bá ká sáájú sọ́dọ̀ ẹ̀ ní pé hàn tí a bá ti sinmi tán káwọn ọ̀rọ̀ bá mi àwọn ọ̀dà bẹ̀ náà ìyá tó ń jẹ wọn náà ni o wọn ọ̀dọ́ mímu ni o wọn àjọba wọn ni o ọwọ́ àgbàtì ẹ̀ wá dí ọ̀dọ̀ màáríà yìí òun bá bẹ̀rẹ̀ sí gbé oríṣi àwọn kan fún wa yóò gbìyànjẹ fún wa yóò kò tí fún wa ó mú tí ó mú tí ó tààrà ò lè tí ìtàwájú wa ó ti pé tọ̀sán dé òun kẹ́gbà wọn lálẹ́ tó ń tiẹ̀ fakọ́nù ìdá òṣàrà wọ́n wá lójú oṣù kan ara wa ní ẹni tí wọ́n dé sọ́dọ̀ rẹ̀ torí wípé àwọn èèyàn ya ẹni tí wọ́n wá ó sì mẹ́tí wọ́n wá sí ní ọ̀sán fún mẹ́tí wọ́n wá sí ṣùgbọ́n àdé wọn chẹ́ǹjì nígbà tá a bá ti dẹ̀ inú wọn bí ẹni wípé tóun bá sì gbára tá a sọ̀rọ̀tẹ̀ wọ́n ní bọ́yá kọ́dùrọ̀ àánú àlẹ́yìn ìyáàlá kọ́dùrọ̀ àánú àlẹ́yìn ìyáàlá bóòtù kó bọ́yá àti kì ìyáàlú sọ̀rọ̀ àti masáyà dòwò ti wà láti kí ló ń bá sí inú kí ló ń bá ọwọ́ ń bá lọ ká bẹ́ẹ̀ ni àwọn èèyàn yá àwọn ènìyàn jẹ wọ́n wọn ò lómi mú wọn ò bá jẹ wọn ò bá àwọn èèyàn sì wà bí wọn ò sì ń tiẹ́ wọn mọ́ tó ń kó lóṣù tó ń tó ń kẹ́kọ̀ọ́ náà ló ń jẹ́ fún wa tó ń bá ní ẹ mú wá sí báyìí ẹ mú wá sí báyìí wọ́n bọ́ sí nǹkan mi. ọ àpè àméjì ẹ àwọn bí táàtì ń sọ̀rọ̀ tí wọ́n lò àwọn méjì wá ọ àbàdúgbò àti ẹyẹ ẹrú bèrè ẹrú náà lórí àwọn ọmọ ẹrú púpọ̀ bí kàkàkì ọ wá sàlẹ̀ ọ àwọn yẹn ti lọ dé sọ̀rọ̀ lọ́wọ́ bára ẹ̀ تباتي نمور هذه الرواية ثابتة ومخرجة في المسند أحمد وما دام وكذلك عند غيرهما بإسناد حسن عن طريق الحارث ابن يزيد ابن يزيد ابن الحسان الكبري rẹ̀ pé àbí ìtàn àbí ẹ̀ka ń sọ̀tẹ̀ la ṣùgbọ́n àwọn àádùn méjì a ní àádùn lè wúlá a ní àádùn lè àfẹ́rọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ̀ ṣe ńlọ́kọ̀wà ní òde fẹ́ ṣe jámù bẹ́ẹ̀ náà àádùn ọ̀rọ̀ tá à ń sọ yìí àti àwọn àádùn ẹlẹ́ẹ̀kejì nítorí pé ànábì wúdù wá sábà nàbí Ibrahim lákìkẹ́ ṣe ṣùgbọ́n àwọn ṣùgbọ́n pọ́ǹtì pé kárọ̀ kájọ máa di àbá yìí kárọ̀ wà ra dẹ bí díẹ̀ nù wa kí wọ́n sì chẹ́ǹgì kì í sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó ti pẹ́ ni ẹni wa ní kòkòrò lótú ó sì lọ sí ti àwọn èèyàn ó wá fún mi déjì lórí pé kí wọn àlùmọ akọ tí wọn bá ti gbóúnjẹ wọn fáwọn èèyàn láàárọ̀ ọjọ́ kejì o ẹnu ọkọ orin fún wa tí wọn ti gbóúnjẹ tí wọn ti gbóúnjẹ yẹn sábà wọn sí bí ẹni pé wọn yára yẹn sí fún wa kí ẹ máa wọn kọrin fún yín pé alaya qailu walhakakum fahaymin la'alla allah yusbihuna qamama fayasqi عاد aadin inna قد امسوا لا يبين الكلام من العطش الشديد فليس نرجو به الشيخ الكبير ولا الغلام وقد كانت نساؤهم بخير وقد امست نساؤهم عراما فأنتم هاهنا فيما اشتهيتم نهاركم وليلكم التمام فكبح وفدكم من وفد قوم فلا لقوا تحية والسلام نبقى وجوه ẹni wọn pe alaya kọilu wọn kọilu tó ní ìdí àwọn yẹn wa alaya kọilu wa ayé haka kún un fa àyíní làlá lọ́wọ́ àyùsùbìrún náà kọ̀ máa máa làálà wà yusbihu náà gbọmọmọ ìwọ tó dúró ní wọn pẹ́lú kún dìde tí ń rìn kọ́ wá ń sè fa hainim tí a bá sọ pé hainama ntọ́ba yẹ kéèyàn ó ṣe lásìkò tí ó ṣe tí a wá sọ̀rọ̀ sí tínú ẹ̀ bàjẹ́ tí wá ń kùn gbọ́dọ̀ tí gbọ́dọ̀ náà bá ti ń kùn ní à ń pè ní hainama ntọ́ba wíwú lẹ́yìn tọ́ba gbé làálà wà yusbihu náà gbọmọmọ bóyá náà wọn bá tiẹ̀ lè gbàdúrà yín kó mójú wà báwọn èèyàn yín fàyẹ́sìkì àwùjọ àádìn kọ́ba ni rọ̀jò kọ́ba ni fún àwọn àádùlómìnú ìnà àádà nkọ̀dà ń sọ láyé bí iná nìkẹ̀rẹ́ àmà àwọn èèyàn yìí ara ti ní ẹni gbígbé wọn ò lè dọ́rọ̀ sọ mọ́ mínà àtọ̀sí ṣẹ̀dí òǹgbẹ́tọ́lágbára ní ìdẹ́wọ́n fọlẹ́ ìsànàjò ní sẹ́yìn kàlùkẹ́dìrà ọ̀gbọ̀lá àmà kọ́dà kẹ́sọ̀ òǹgbẹ́tà lè rò pé ọmọ ìkẹlẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àgbàlagbà wakọ̀dí kánẹ̀t ìsáwùmù bìkẹ́rì ṣebí kò sóbìnrin nù wọn tẹ́lẹ̀ rẹ̀ àfikọ́ jẹ́ obìnrin tí ó mọ̀ wùyàn wò wakọ̀dí amsat ìsáwùmù àrọ́mà tó bá di wípé obìnrin di pé wàhálà dé bóbe tí ó ti ń bímọ tí ó sì yàn kẹlẹ́ yà wọn fún tí ó sọmi kẹ̀kẹ́ tó mi kọ̀ jáde fún ọ fún yíyàn ìní ọmọ pé ìmúratù pé ah, àwọn ẹranko ní ugbó gan máa ń jáde kó nu gbóngbà mi tí wọ́n wà báwọn èèyàn lé wọn wàlá táṣàlì àdìyí sí kódà báwọn èèyàn bá fẹ́ ta ọfà mọ́ àwọn àwọn àwọn ẹranko ò lè ta ọfà yìí ara wọ́n fa ọfà gàgbé lọ́dọ̀ àwọn fa antum odidi ti ń tó tọ́ba rí bẹ́ẹ̀ fa kú bí ha wàftu kùmí wàftu kọ́mi ẹ̀yin yìí ṣe tiẹ̀ máa ń ṣe àmàna ẹ̀yin ṣe ìjọri falalu kú tẹ̀lé yàtà wà sàlámù kọ́dà ẹ̀ tọ́ sínú ó kéé mèrè wọ́n sàlámà sí. ní bá dìde tó tọ́ ọ wà ronú wọn ah, láti dé báwọn wọn sá kọrí sí kaba àfihàn wọn bẹ̀ lọ́wọ́ kótó di wípé wọ́n wá rí kí wọ́n tó bẹ̀ lọ́wọ́ ẹ̀ tọ́jà mùsùlùmí náà wọn òní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ ká bọ́lọ̀ òní gbọ́ àfi tẹ́ ẹ bá gbọ́ tá níbi àwọn sọ wọ́n ní ìmọ̀lọ́mọ da, sí tọ́ka wọ́n lè dànù ó ti padà wà bá wọn àlàkùnlé ó sà padà bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́yìnù yẹn wọ́n wá sàyẹ̀ kò burú sàhábù mẹ́ta ni lórí sánmà kó mú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ó rẹ̀ sùjọ́ dúdú ó rí pupa ó sì rí funfun ọkọ̀ ẹ̀jẹ̀ amúdúdú yìí nítorí pé omi inú rẹ̀ ọkọ̀ wọ́n wá ní àná kọ̀dí àkọ́tà sàhábàtà rìmádán rìmùdídà ntọ́ mùí ẹ̀sùn tó tó jẹ́ wípé ntọ́ bá fẹ́ bẹ̀nu afẹ́fẹ́ eruku rẹ̀ kò sí nǹkan tí ń bá titun máa ń ní ìpamọ́láyé gẹ́gẹ́ bá a ti sọ yìí pé rọ̀ àyètú ni fi bẹ́ẹ̀ náà ni rọ̀mádún rìmùdádùn àwọn mùsíbà ìsábà wọn lódìdí kótó ni wípé ọlọ́wọ́ bá wà pa wọn rẹ kára yàn lọ́ọ̀dì kan kí wọ́n já ń bá àmàna kìí ṣe nǹkan tá a ti mọ̀ ní tẹ́lẹ̀ láyé ala kulli hal anabi sallallahu alaihi wasallam wa dọrọ padà kama jaa min hadith umi salama wa hadith abi hurayrata radiyallahu ta'ala anhu wa ardahuma والحديث مخرج في السنن عند الإمام الترمذي وكذلك أبي داود وفي غيرهما النبي صلى الله عليه وسلم المستشار مؤتمن المستشار مؤتمن ẹnikẹ́ni كان a bá wá kọ́rọ̀ داسوري مؤتمن yí gbégbá ni dásọ̀rọ̀ yìí mọ̀tàmánù ní àṣìbẹ̀ sàǹsọ̀ wípé gbogbo ẹni tí wọ́n wá fọ̀rọ̀ náà ti dáná gbogbo ẹni tí wọ́n wá fọ̀rọ̀ náà ó ti ríre àyàfi kọ́ yà sòótọ́ níbi ọ̀rọ̀ ní òkòyọ yẹni wá fún mara lórí àlámọ̀rí kan sí kejì yẹni wá fún mara lórí ọ̀rọ̀ kan sí nǹkankan ọgbọ́ sí nǹkankan ọ̀fẹ́ dá sí wọ́n ní wá gbàmọ̀ àwọn sọ̀sọ̀ pé alimustasharu ẹ̀ńtà bá ní kíni kí n ṣe kíni kí n má ṣe mùtámánọ́nù ẹ̀ńtà àfọkànbalẹ̀ sí lọ́dọ̀ wípé kò ní jàmbá ni tó bá ti wá jàmbá ọ̀daràn lábẹ́ bẹ́ẹ̀ kútùbà yìí òtúkẹ̀jì yóò wà jẹ́ hadithi kan tó a kà tí mo ní ma muslim lọ́gbà wa tábìsà ń sọ yìí pé a tún ní ìdẹ̀jọ́ náà nínú tó tóbi jùlọ dọ́lọ́ wọn bá nú àmọ́ nínú gbẹ̀lì kìámà tó pé kì í lù ú bá lù ọlọ́run ní fojú rẹ wọ àwọn tó bá gbọdọ̀ wọn lóòótá òun náà gbogbo tí bá máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ láyà síra wọn. àṣàlẹ̀ àdéhùn ìjẹ̀jọ́ mọ́ọ̀nì kankan ṣẹlẹ̀ rí bóla sì jábù bẹ́ẹ̀ náà àdàlù hadith àti ntọ́sẹ̀lẹ̀ yẹn. وجاء من حديث الذي أخرجه البخاري في الصحيح ومسلم في الصحيح وأخرجه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأخرجه أبو داود الطيالسي والحميدي وسعيد بن منصور في سننه كذلك أخرجه ابن مالك في المعطى كذلك أخرجه الإمام البغوي في موضعين في التفسير وفي السنن من حديث أم المؤمنين عائشة رضي الله عنها أمي بوا من حديث أبي عمر رضي الله تعالى وارضاه أمي بوا أمي بوا على كل حال هذا الحديث أخرجه الجماعة قالت عائشة رضي عنها جاءت امرأة رفاعة القرضي إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله كنت عند رفاعة القرضي فطلقني فبت طلاقي فتزوجت بعده عبد الرحمن ابن الزبير وإنما معه مثل هدبة الثوب فتبسم رسول الله صلى الله عليه وسلم فقال أتريدين أن ترجعي إلى رفاعة لا حتى يذوق عسيلتك وتذوق حتى يذوق عسيلتك وتذوقي عسيلته قالت عائشة وأبو بكر عند رسول الله صلى الله عليه وسلم وخالد ابن سعيد بالباب ينتظر أن يؤذن له فقال يا أبا بكر ألا تسمع هذه ما تهجو به عند رسول الله صلى الله عليه وسلم bàbá kan bẹ̀rẹ̀ lọ́rẹ̀ ìyàwó Aisha ni ìmọ̀ràtò mi fa ẹni tá à ń pè ní rìfáà ìyàwó rẹ̀ wà bàrà sàlám wípé rẹ̀ sàlám tó tún ìdá rìfáà ọkọ mi tí mo kọ́kọ́ ní tọ́jú ọkọ̀ àárọ̀ rìfáà ló kọ rẹ̀ alukọ̀rọ̀dé. rìfáà yìí fatọlakọni ọwọ akọmi lẹ lalakọkọ èyí fabata tọlaki ó ti wá kọmi tẹ mẹ́ta tí ń tí ò lẹ́tọ̀ àti fẹ́mi wọn padà àti tọkùnrin yìí bá fẹ́mi tó sì wọlé tì mí tá a tó wá kọra wa mo tó lè padà gẹbi wà sí ìsirà yìí fún wa nínú wáyà kálọ́rẹ̀ mọ́mú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wa Malik bin Anas bin Atọ fatọlakọni salasa o ti kọmi lẹlẹ de ta fatazawwatu ba'dahu lẹ́yìn rẹ̀ sibẹnti ma kpara fẹ́ lẹ́yìn rẹ̀ ó ní abdulrahman ibn zarir abdulrahman ibn zarir ó ní ma kpara fẹ́ ṣùgbọ́n lẹ́yìn gbàtí mo fẹ́ tán wa innama ma'ahu mithlu bati fawo gbogbo ntá lè pé fi ń ṣe ọkọ náà ojú bí etí aṣọ báyìí lọ. حمام بيه بدر فتبسم صلى الله عليه وسلم حبيبه وين أتريدين أن ترجع رفاعة بوي وفاء برسدو قوري عرو لا قولي برسدو عرو حتى يذوق عسيلتك تقوم ميه في بريره ويذوق عسيلت حتى حتى يذوق عسيلتك وتذوقي عسيلته قل تبقى سمرايني تلوك ليا تاسي قرعي lọ́dọ̀ tẹ̀ fún àgbà ọ̀rọ̀ ọ̀nù ìsìlámù ẹnì kan bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àgbàdo náà òun fẹ́ wọ́n sọ̀rọ̀ àṣàṣàlá ń jẹ́ ọ́lùkùn sa'id kánà ìdàlbà kánà ìdàlbà ìyẹn tẹ́tà ní ìdàlbà òun ti gbà ìdájọ́lẹ̀ bọ̀dọ̀ èsì ìsìlámù tó ń tà ní bọ̀dọ̀ bẹ̀rẹ̀ tí ń bọ̀ yìí tòsí ìrẹ̀lọ́wọ́ àwọn ọkọ̀ òkú يا أبا لا تسمع هذه ما ذهب به الرسول صلى الله عليه وسلم أو برضو من اللي يصو نرى النبي صلى الله عليه وسلم كيف ما تقول أنا بيبي كيف أبو دمر ولا أبو بكر كيف هو فاتوا يمسلي أكوكو إنتو قرأت بي على مري أني pàtàkì أمانة إلا àwọn أو àmánà فاني أمانة يعني nǹkan kọ̀ọ̀kan tá a mẹ́nu bá lóye àdéhìí ẹnì tó gbẹdúrà lọ sàṣálẹ ni ó wọlé ká ní àwọn afá àti ọ̀nà márùn ilé ẹgbà fún ọkọ rẹ ní apá kan ní umaima ilé ọkọ obìnrin yẹn apá kan ní tuhaima ilé ọkọ rẹ apá kan ní kuhaisa ilé ọkọ rẹ apá kan ní aisha apá kan ní muhaima ọ̀rọ̀ márùn fún ọkọ rẹ ṣùgbọ́n wọlé ká níbi rìfáà tí ọkọ̀ lẹ́yìn. sáwọn èèyàn fẹ́ tọ́ fẹ́ padà sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá ọ̀kan nù ìyàwó àdàbí nà tí wọ́n kúrò wà báyìí kí lóò dé àwọn ọ̀sán ká sọ̀rọ̀ ẹ tó bá jẹ́ pé ọmọ ènìyàn mi tí ah, ọmọ pàtàkì àmàna tí ọmọ pàtàkì alimusitasa mọ̀tàmánu ìjọ ìgbé ká sọ́sà ti àwọn ọba ní àwọn ọbẹ̀ náà sí tọ́pọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ọ̀lù ìyá wa sọ̀fíyà bí tùpìyà yìí tùpìyà ní kùrẹ́dọ̀ làwọn ti wá ó lẹ́ńtẹ́ wà fẹ́jọ́ rẹ̀ sùn ọdún pé ẹni tí a fẹ́ padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀gbọ́n iná tó jẹ́ sí ọ̀kan nínú ìyàwó ta ni o nínú ìyá ìyàwó sàṣẹlá àbí ọ̀sọ̀ àbí sàmù lẹ́nu bákan náà ẹni tí a ń bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ yìí abdulrahman ibn zabir sahabi jeli ìdada lónà gbogbo àwọn tí a ń bẹ̀rẹ̀ tí ń bọ́ sọ́rọ̀ yìí òǹkàlùkù wò pé irú ìmọ̀ wò lélẹ̀ nínú ìwáyà mi ìdàgbà muslim bọ́bìnrin ṣe ń rojọ́ rẹ̀ tán fa akhadat hudibatan min jalbabiha ọba mu huduba sí lọ́rọ̀ lọ́ba wa tọrọ fún kẹ́ẹ̀tì nǹkan ọ̀rọ̀ amúdíẹ̀ bíi etí aṣọ báyìí wọ́n yọ sọ̀sọ̀ la ìfihàn nìyí. nínú riwaya mi ní Imam Bukhari lọ́wọ́ tààrà ó náà sàásálám fawallahi ma kana li ilayhi min dhanbin kò sí nǹkan kan tí mo lè rò pé ẹ̀ṣẹ̀ ní fi ń ṣe fún mi ìyẹn wọn tí mo fẹ́ padà kápẹ́ tó ń jẹ́ tọ́jú mi kápẹ́ tí owó máa mi lówó kápẹ́ tá a sọ ní aṣọ mi lọ́rùn. ولكن لم تكن معه إلا مثل هدبة إلا مثل هدبة الثوب مثل هدبة الثوب tó ko tí n sọ kọ ojú bí etí asọ̀rọ̀ báyìí falam yuqarribni illa hannatan wahida kò suma mi rí àfisẹ̀ kan sọ̀rọ̀ àmì ò kí wọ́n wà lélẹ̀ kọ́dà gbogbo tó lọ́n fi sọkùnrin falam yasmi minni ila shay a fúnra wa ní kí n gbádùn bẹ wọn wà lọ pẹ̀lẹ́ wa bí ẹ sì pọntọ náà òun lẹ ńgbà tó ti mọ̀ pé ẹni lọ fẹjọ́ sàṣàṣọlá ọwọ́ akọmọ rẹ méjì lẹ́yìn fàjẹ sàṣàlá bibnayin ila min ghayriha tí èso obìnrin ló bí ọ̀nà ọwọ́ akọmọ lẹ́yìn mẹsàn-án sàṣàlá ọsọ gbogbo ntọ́sọ̀ nkalẹ̀ wọ́n wá ní irọ́ sàṣẹlẹ̀ àwọn èèmọ̀ tá a fẹ́ fà yọ̀ ń bẹ̀rẹ̀ o ọ̀rọ̀ ọlọ́bìnrin sọ̀kalẹ̀ tóòtọ́ tó gbá àwọn àfa àpé méjì wọ́n ní gbólóhùn tó wá fẹjọ́ sùn yìí wọ́n dẹ̀ sàṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀ ṣé kékeré abẹ́ ọkọ rẹ̀ ní sọ ni àbí ntí abẹ́ ìfi máa ń sùn pọ̀ gbàtí máa ń jí ilẹ̀ lọ àwọn àfa wa ni ntí ń sọ ni wípé kì ṣe kókéré ṣùgbọ́n oorun ni abẹ́ ọkọ rẹ̀ máa ń sùn gbogbo wa yọ̀nà hmm. sàlásálá kìlọ̀ kan náà wá rí táwọn sọ pé àsìkò ọ̀sán ti bá pẹ́ láàrin àwọn méjèèjì mò ń bọ̀ bí jámù bẹ́ẹ̀ náà abẹ́rẹ́ àgbẹ̀ fẹ́ ọkọ̀ wa ní yàrọ̀sù kábàbàtì yàrọ̀sù lọ́wọ́ ọmọbìnrin yọrọ nípa àmọ́ mi kábàbàtì yàrọ̀sù lọ́wọ́ yọrọ nípa sàsánu àti à máa padà fi awọ sí aṣọ bí wọ́n ṣe gbọ́ngbòkúgbò mòógbó wà ní ìlà àǹfóòrò ha náfùtọ̀ kí ni o náfùtọ̀ là ẹgbọ́n tó padà tó fi padà ọ̀tọ̀ ní tíyàwó wí ẹgbọ́n tó padà tó fi dáhùn wàlà kí ni ha náà ṣe zọ́n ṣùgbọ́n obìnrin tí díẹ̀ ètò ni. tùrídù rìfáà ọdọ gbọfẹ pàṣẹ lọ rìfáà tẹ rìfáà sì sí bọ́ọ̀lù sí ẹ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ pọ̀ sẹ́yìn ẹ̀gbọ́n bá ìyá ìyàwó náà kọ́ọ̀lù ta ni rìfáà yẹn ìyàwó Sọfíyà bí tún ìyá yìí amúsá gbogbo tí wọ́n sọ bẹ́ẹ̀ gbọ́ àwọn ẹ̀sán ẹlòmíì ẹlòmíì lórí ẹlòmíì fọwọ́n ojú pé ah, ní àwọn ọ̀rọ̀ tí ò sí máa tún sọ́ńtà wọn láwọn sọ yìí amúsá wa ni tọrọ bá wá rí báyìí kí là bá ṣe wò ó fa absọrọ báwo ìbìnà yìí la absọrọ báwo ìbìnà yìí la ọmọ méjì tó kúrò ìta ló ni wọn wájà ọmọ àwọn ní à ọmọ rẹ ní à abanuka hawula báwo ṣe fi náà abanuka sẹ́wọ̀n mọ́ra náà wọ́n ní ọ̀nà àwọn ní àbí wàá ní. إن كان ذلك فلا تحلين له أو لا تصلحين له kápẹ́ ntọ́rọ pípẹ́ máa ń sọ rí o tí ì lè padà sọ́dọ̀ rí fa kìí sẹ́ni o tí ì lẹ́tọ̀ àti padà sọ́dọ̀ rí. fawallahi lahum ashbahu bihi min al-ghurabi bil-ghurab. ẹ ẹ ràn mí méjì tó kó wáyé kódà wọ́n jọ ọ́ pọ̀ wọ́n fẹ́ẹ́ jọ ọ́ pọ̀ bí kẹ́lẹ́kẹ́lẹ́ sẹ́yìn máa jọra wọn lọ. àwọn sàn dasi ń dasi kọ́lọ̀ sí ní kọ́ dasi ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan bẹ tá a fẹ́ kọ́ láàrin yẹn ń dasi à ń sọ agbọ́yé ń jẹjọ lórí àdìsí alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àdìsí eléyìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bá ń ṣẹlẹ̀ láàrin èèyàn àtìyàwó èèyàn téèyàn sì rí pọ́ ní àlàkọ́ sí tó lè balùkì àmì èèyàn jẹ bí a yóò mìíràn ọmọ ṣe sì náà ní o bí a yóò lè mọ́kò obìnrin ọmọ ṣe sì náà ní o bóyá lè máa bá nìkan lọ́mọ yọlẹ̀ dání o bóyá lè máa dá fìtì náà kan sí kejì lẹ́ni o tó fi pé a máa gbọ́ ọmọ ọba ṣèké ni o fọ́sùn àmọ́ tó ń ẹjọ́ bá ń wá sọ́dọ̀ ìmáàmù bil adab pẹ̀lú kí o pẹ̀lú ẹ̀kọ́ eléyìí náà ìtàsọ̀kọ́ pẹ̀lú ẹ̀kọ́ bí nǹkan ṣe ń dun ẹni lẹ́mìí tó ẹ̀yin obìnrin kò yéé máa fetí aṣọ sọ̀rọ̀ fún àdùsàn sálàmù tára mi sì gbọ́ yé nígbà ọ̀kan ní wọ́n sì fèsì tiẹ̀ náà kò yẹ máa fi ṣe sí tálágbàsọ fi lu aṣọ kò yẹ máa fi ṣe kíni o kò yẹ máa fi ṣàlàyé ọ̀rọ̀ fún àṣàṣàrà mi aṣọ pé yẹn tẹ́ lọ kọ́lọ́bà náà ẹ kó lọ bá bil adab pẹ̀lú kíni o pẹ̀lẹ́kọ̀ bákan náà ara àwọn àǹfààní tá a tún níbi hadithi ó ní àwọn ẹ̀kọ́ tọ́jà pé bí àwọn ìbìlẹ̀ rahman nǹkan náà fi rọra kí ìyá ọlọ́run jáde ṣàlàyé rẹ̀ tọ́jà wípé láàrin ọkọ̀ láyà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́nu kò rí kásùn obìnrin sí nǹkan kan ju wípé débi gbádùn ara tèmi lọ kọ́lá ìbá àmọ́tí ṣètò lọ kò sí ntọ́ka bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà tiẹ̀ ní ìbẹ̀lára rẹ̀ láàkín máa ma ṣiṣẹ́ dẹ̀lẹ̀ àmọ́ bára pẹ̀lú ìṣe ni ó le tó a bọ́ aṣọ ẹ̀kọ́ tí ìsìlámù kọ́ wa bọ́ jùlẹ̀ kọlọmọ àjọkóso rẹ ọkọ rẹ ni o sí àfàwọn ìyàwó wa sí àwọn náà ní aya rẹ fún wa. ìlà àfìdá rẹ kàdé inṣàlá rahman nígbà tí ọlọ́mọ akọ́rọ̀ kan àbí ìfì gàgà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan mẹ́mẹ́ta sálẹ̀ yìí sí tó kójú báyìí ṣùgbọ́n tá à ń sọ ni pé ká máa dọ́rọ̀ lẹ́ẹ̀mí ga àti yẹyẹ tàbí ká máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tí àìtí ẹ̀ àìbìkítà wàhálà rasul salawatullahi wa salamu alayhi حقق ما رواه abu أبو هريرة وأم المؤمنين أم سلمة رضي الله تعالى عنهم al المستشار مؤتمن ẹni tá a bá wá kọ́rọ̀ wá bá bá ní da ẹni wá fọkàn balẹ̀ sí lọ́dọ̀ pé kó sì ni o kò ní já bá wa amsa sinam ti dàjọ́ lára méjèèjì la jà bá salawatullahi wa salamuhu alayhi lidhalika indama jaa al-najran rasulullah sallam kanu yuridun rasulullah sallam an yab'atha bihi ma'minan wọn bá sàṣàrà mi pé àwọn nídìí kó fún wa ní àmì nù àbí wàá wọ kù kó wàá kó sí kó wàá ní ilà àbàtánà ilé kòmọ̀rọ́dúnlá àmì nà hakọ̀ àmì ní ọlọ́wọ́ sàṣàrà ẹ̀ ń tí ń ràn fún yín tí ọ̀nà bá yín lọ àmì nù ni kọ́dà àmì nù ni àbí tó bọ̀ sọ̀rọ̀ istashrafa laha as-sahaba gbogbo sàbẹ ìní ń ga rẹ ah ìbílẹ̀ bí ó sì yàn àmì bá ní yá Aba Ubayda qum fadhhab ma'ahum eré Abu Ubayda ọ̀yà wọn bá wọn. kẹ́yìnfàlà ọ̀nà dáadáa ló ṣe tẹ́ ẹgbẹ́ kọ̀tọ̀ gbà tìbá Abu Ubayda òun bẹ́ẹ̀ náà mo gbọ́ náà baba rẹ̀ ń bẹ́ẹ̀ náà mo bu èṣù wọ́n pàdé lógun wọn àti baba fèsì ara wọn ó sì pa baba rẹ̀ kò sì para ìgbà náà náà. so àti sẹ́wọ̀n kan mi tó kẹ́kọ̀ọ́ mi yẹn ṣe ní tá a sá ní ìdì lódìdí ni wípé ntí ń jẹ́ àmàlẹ́ ntọ́pẹ̀kani bí ìnìláyìí rahman àwọn àmà sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní àlàkọ̀ pẹ̀lú àmàlẹ́ tó lè wọlé ẹjọ́ bí àwọn ìbẹ̀rẹ̀ rahman níjọ́ mẹ́jọ insha allah ta'ala wáyé kan àfihàn mọ̀ bàkìyà alhamdulillah alhamdulillah lẹ́ni akrama hada umma wàjàláha ummatan.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 خالدا مخلدا فيها أبدا والعياذ بالله من النيران عباد الله فقد تكلمنا في الخطبة الماضية في بيان الأمانة وفي معنى الأمانة وفي تعويل الأمانة وتكلمنا عن أمانة الرسل كيف كان الله سبحانه وتعالى يصف وينعت رسله بالأمانة بقول أحدهم إني لكم رسول أمين وكذلك كيف اختار الله سبحانه وتعالى واصطفى نبيه محمدا صلى الله عليه وسلم بين قومه وجعله امينا قبل البعثه حتى عرف بينه بالامين ولقب بذلك عباد الله فامر الامانه امر عظيم لذلك عرضها الله سبحانه وتعالى على السماوات والارض والجبال مع سلبهن مع صلابتهن ومع شدتهن مع ذلك تركنها استصغارا لله سبحانه وتعالى لعظم شأن الأمانة فأبين أن يحملنها وأشفقن منها وفهمنا أنهن تركنا حمل أو حمل الأمانة استصغارا بقول الله تعالى فأشفقنا منها لذلك كان رسول الله صلى الله عليه وسلم يحذرنا حتى ولو ادعت أنك أمين وعندك أمانة لا بد من أدائها طيبة نفسك لذلك جاء من الحديث الذي أخرجه البخاري ومسلم صلى من حديث أبي سعيد الخدري أبي موسى الأشعري رضي الله تعالى عنه وأرضاه قال كان رسول الله صلى الله عليه وسلم الخازن الأمين الذي يؤدي ما أمر به طيبة نفسه أحد المتصدقين ومن الرواة من روى هذا الحديث بأحد المتصدقين وكذلك كان رسول الله صلى الله عليه وسلم ينبئنا ويخبرنا لا سيما وفد جرى صلى الله عليه وسلم وكان العرب تضرب مثلا فتقول لا تكن كوافد عاد لذلك قلت أخرج الإمام البخاري أخرج الإمام أحمد في المسند والترمذي في السنن من حديث الحارث ابن حسان وقال بعضهم بل والحارث بن يزيد الكبري وهذا الحديث بإسناد حسن على هذا الوفد هم الذين ذهبوا إلى مكة ليستغيثوا بالله سبحانه وتعالى ليمنع القوم القهط عندما قهت المطر عنهم إلى آخر هذه القصة فخانوا قومهم وجلسوا يتمتعون يأكلون ويشربون ليلا ونهارا حتى مر على قدومهم شهر كامل خانوا قومهم إلى آخر هلاكهم نعوذ بالله من الهلاك اللهم لا تهلكنا مع الهالكين بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم ما فيما ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم